asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu àlàáfíà ọlọ́run ìkẹ́ rẹ̀ àti orí àjẹǹjẹtàn rẹ̀ kó máa bá gbogbo wa. n tí a fẹ́ kọ́ra wa ta sì fẹ́ rán wa létí òun náà ni àwọn oṣù hijira tó jẹ́ oṣù tójú ọ̀run. àwọn oṣù hijira tó jẹ́ oṣù tójú ọ̀run méjìlá náà ni lọ́dún àwọn oṣù náà òun la fẹ́ kà yìí muharram safar ربيع الأول ربيع الثاني جماد الأول جماد الثاني رجب شعبان رمضان شوال ذو القعدة ذو الحجة eléyìí òun ni gbogbo àwọn oṣù ojú ọ̀run méjìlá òun náà ni gbogbo ẹ̀ àwọn oṣù ojú ọ̀run méjìlá ni kí ni orúkọ oṣù alákọ̀ọ́kọ́ nínú àwọn oṣù tá a kà yìí oṣù ojú ọ̀run àwọn tó jẹ́ oṣù ti hijira kí ni orúkọ oṣù alákọ̀ọ́kọ́ oṣù alákọ̀ọ́kọ́ orúkọ ẹ̀ ní oṣù muharram kí ni orúkọ oṣù tí à ń gba àwẹ̀ nínú ẹ̀ tí gbogbo àwa mùsùlùmí ta máa ń gba àwẹ̀ nínú ẹ̀ orúkọ oṣù náà òun náà ni kí ni oṣù ramadan kí ni orúkọ oṣù tí a máa ń ṣe ọdún ìtúnu àwẹ̀ orúkọ oṣù tá à ń ṣe ọdún ìtúnú ààwẹ̀ òun náà ni oṣù shawwal kí ni orúkọ oṣù tí gbogbo mùsùlùmí máa ń lọ sílé olúwa láti lọ ṣe hájì orúkọ oṣù náà òun ni oṣù dhulhijjah